Chief Mrs Adenike Adepoju tí gbogbo ayé mọ̀ sí màmá leader màmá ẹ bá mi káwọn ara lé. ó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ màmá leader pé ẹ kú ọjọ́ mẹ́ta àti ìgbà díẹ̀ ìwà wà pẹ̀lú ní àdúrà yẹn á gbà o. àmín àmín àmín ọ̀rọ̀ ọ̀rọ̀ màmá hmm, kò kì í pọ̀ púpọ̀ torí àdúrà ní gbogbo ọ̀rọ̀ tiwọn. ẹ màmá kó tó di pé a tẹ̀síwájú pẹ̀lú àwọn ìbéèrè jàǹkànjàǹkàn wa ẹ tiẹ̀ bá wa fẹ́nu bà díẹ̀ ìtàn ìgbésí ayé yín. ìtàn ìgbésí ayé mi mo dúpẹ́ fún ìtàn ìgbésí ayé mi àti bí mo ṣe rìnrìn àjò ìyá ayé mi ó jẹ́ nǹkan tó dùn mọ́ mi púpọ̀ jù mo jẹ́ ọmọ bíbí inú ìlú Ìbàdàn nílé Dákẹ́jà mi lọ́mọ òkè tí olúbọ̀ àṣàbàrẹ̀ ọmọ awọ́run níwájú ológun ọmọ kígbe kóòrùn ó là wọ́n bí mi nílé Dákẹ́jà nílùú Ìbàdàn mo dẹ̀ lọ sí school primary school níbẹ̀ mo lọ secondary school ní èkó ńgbà ní Regas memorial guest high school ní sábò mo ṣáà bá àwọn ìgbésí ayé yẹn bọ̀ mo lọ fún nurses training mo ṣiṣẹ́ pẹ̀lú Dr. F.O. Adéwọlé àwọn ni wọ́n jẹ́ ẹni àkọ́kọ́ tó ń kọ́ ṣiṣẹ́ abẹ ní gbòbí eléyìí máa ń jẹ́ ìwúrí fún mi máa fi ń yan ọ̀gàn títí tí dọ́sọ̀ náà fi dolóògbé ọdọọdún ní àwọn gbòbí hospital wọ́n máa ń kẹ́rù ńláńlá wá fún bákan náà ni mo ṣiṣẹ́ pẹ̀lú island maternity pẹ̀lú àwọn chief doctor mrs bankole tọ́jẹ́ chief gynecologist island maternity ní ọjọ́ náà lọ́hùn kí ọlọ́run bá mi délẹ̀ fáwọn náà bákan náà ni mo ṣiṣẹ́ pẹ̀lú ọ̀gá mi kan dr fadipẹ̀ kan jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ mount sinai hospital tíyàwó wọn jẹ́ gladys àwọn wà láyé wọn wà láàyè ṣùgbọ́n ìyàwó ti dorí òògùn kọ́lọ́ba àfọ̀rùn kẹ́wọn mo ṣáà ń rìnrìn àjò káàkiri mo iṣẹ́ pẹ̀lú hospital kan tó ń pè ní adéolú kí ló máa ń mú mi ti máa ń ti hospital kan dé hospital kan ni pé mo láìka owó oògùn tí <laughs> bá ti wà níbi kan tí bá tún gbọ́ pé sálárì nìkan tún ṣe fúkẹ́ẹ̀sì yẹn lọ màá tún lọ bẹ̀ tí sálárì bá tún pọ̀ ju ibi tí mo wà tẹ́lẹ̀ lọ màá tún rẹ́ mọ́ bẹ̀ nítorí pé gbà wà lóyún ọmọ adéwà adéolú ní 1980 ni mo resign kúrò lọ́dọ̀ wọn torí pé mo gbọ́ pé monsina hospital wọ́n ń sanwó dáadáa èlò dẹ̀ ni mò ń gbà lóṣù gbà yẹn mò ń gba eighty naira lóṣù lọ́dọ̀ mama Adéolú ṣùgbọ́n gbà tí monsina hospital máa bẹ̀rẹ̀ owó fún mi wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú two seventy hmm. ẹni pé yàtọ̀ yẹn pọ̀ nínú two seventy a máa gbé káàyè a máa ṣe gbogbo ẹ̀ owó níyì ní gbogbo ìgbà yẹn ṣùgbọ́n adúpẹ́ fọlọ́run gbà tí mo wá gbá gbogbo ẹ̀ lọ tí mo gbà bọ̀ eh, mo wá rori ara mi lọ́jọ́ kan wípé eh, kò sérè inú àgbowó kà kò dẹ̀ sáǹfààní kan ní pé èèyàn báyọ̀ kawó àní kó o ká tiẹ̀ kó o fọpọlọ gbé tiẹ̀ kalẹ̀ ìgbà tí màá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti gbé tèmi kalẹ̀ mo bẹ̀rẹ̀ pẹ̀lú Basuka Healing Center ní nọ́mbà six Falade Lane ní Bariga mo tún wá ní Basuka Medicine Store and Supermarket ó jẹ́ supermarket tó popular nílùú Bariga gangan gan bákan náà ni mo ṣe Basuka Healing Center nínú Basuka Healing Center yẹn mo wá gba Dr. Nicholas wọ́n bá mi ṣiṣẹ́ pọ̀ abẹ́rẹ́ nǹkan kan là ń lò nígbà yẹn ìgbà tuntun wáyé mi tó wá fún ru ọpọlọ mi wípé iṣẹ́ bàbá màmá mi iṣẹ́ bàbá màmá mi ni jáwéjágbò tó jẹ́ pé gbogbo olú abúlégèṣà màmá mi ni wọ́n bàbá màmá mi ni wọ́n mọ̀ sí bàbá abiyamọ wọ́n máa ń ṣètọ́jú àrùn ìjú wọ́n máa ń ṣètọ́jú àwọn tó ń wojú olúwa wọ́n máa ń ṣètọ́jú àwọn àrùn lọ́kọláya tó jẹ́ wípé ìbálòpọ̀ lọ́jọ́ pípẹ́ ń dà láàmú mo kúkú wá bọ́ sórí yẹn ìgbà tí wọ́n bọ́ sórí yẹn báyìí mo wá rí ewé ń jẹ́ fún mi egbò wíwà ń jẹ́ fún mi gbogbo nǹkan tí n bá ti ṣe báyìí ọlọ́run ń fún mi ṣe